náà ìzọ́kùn lọ fàyọ̀ ṣe ìzọ́kùn lọ fàyọ̀ nínú àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè sí ìbéèrè wọ́n ní ẹ dákun bí ìmáàmù bá wà ní orí mẹ́mbàrì ọwá tó àsìkò tí ìmáàmù fẹ́ parí ó fẹ́ parí kúṣùgbà wọn ni ìmáàmù bá mẹ́nu lé àdúrà wọ́n ní ìjọ tọ́ láti tẹ́wọ́ láti mọ̀ ìpè àmì nígbà tí ìmáàmù bá ń ṣe àdúrà ìzọ́kùn lọ fàyọ̀. náà eré ìrọ̀lẹ́tọ̀ láti tẹ́wọ́ àmọ́ kò sí nǹkan kan kí àwọn ṣe àmì ní jẹ́ẹ́jẹ́ àmọ́ lórí mímbà yìí ìmọ̀ọ́mù ń sàdúrà lórí mímbà yìí eré yóò sínú lànà òjíṣẹ́ ńlá Muhammad káwọn èèyàn máa wá tẹ́wọ́ àmì ẹlòmíràn náwó sókè ẹlòmíràn ṣe kò lẹ́tọ̀ ṣùgbọ́n kí àwọn máa ṣe àmì àmì àmì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ eré yóò ṣe nǹkan wọ́n bẹ̀ lé ilẹ̀tọ̀ náà wọ́n bẹ̀ láàyè àtàwé